kò sí dúró bí ìpè kí n tẹ́ olúwa ló fẹ́ wù ẹ̀tẹ́ ìyá lọ́rùn mi òkùnkùn dúró bí ẹni pé kí n padà pìtàn ògo nínú òkú. ọlọ́run tó ga ìyanu lórúkọ rẹ̀ kò máa sábàáyé kan tó lè rídìí agbára rẹ̀. ọlọ́run tó ga ga ga ìyanu ìyanu ìyanu kò mà sọbàyé kan tó lè rídìí agbára rẹ ọlọ́run bàbá lọ́lá o ọlọ́run tó ga ni ọlọ́run tó ga ga ga ìyanu lórúkọ rẹ kò mà sọbàyé kankan tó lè rídìí agbára rẹ ògo ni fún ọlọ́run ní òkè ọ̀run mo sì tún wí pé ògo ni fún olódùmarè fún òun nìkan tó ń ṣiṣẹ́ ìyanu ńlá ẹni tó ti wà kí ayé kó tó wà èmi ni tí ń jẹ́ èmi ni alátìlẹ́yìn wa lọ́jọ́ gbogbo mo wí pé ògo ni fún orúkọ rẹ̀ lórí ayé rẹ lórí ayé mi ògo yẹ Ọlọ́run yóò sì máa gbògo lójoojúmọ́ lórúkọ Jésù Kristi ìrìn àjò ọ̀sẹ̀ yìí mo fi lé Ọlọ́run lọ́wọ́ bí o ti ń jáde lọ lórúkọ jésù ìrìn àjò rí ò ní forí ṣánpọ́n ìrìn àjò náà ò ní kobi lọ́nà ìrìn àjò oṣù titun ọ̀sẹ̀ titun lórúkọ jésù ibi ò ní bọ́ ọ gbé gbogbo ọjọ́ tí ń bẹ nínú ọ̀sẹ̀ yìí gbogbo ọ̀sẹ̀ tí ń bẹ nínú oṣù yìí lórúkọ jésù olùgbàlà ọ̀run ò wọlé tọ̀ ọ́ ibi ò bá ọ ìwáwí nípa tiẹ̀ nínú ìrìn àjò oṣù yìí lórúkọ Jésù Kristi agbára ìgbènijà Ọlọ́run kó wọnú ayé rẹ lọ agbára tí ó máa jà fún ọ ní gbogbo ìgbà lọ́sàn ni lóru ni lálẹ́ ni láàárọ̀ ni agbára tí ó jà fún ọ níbi tó wà níbi tí ò sí agbára tí ó jà fún ọ nínú ìjọba òkùnkùn nínú ìgbìmọ̀ òkùnkùn agbára tí ó máa gbè ọ níjà níbi gbogbo lórúkọ Jésù kó wọnú ayé rẹ lọ àṣẹ agbára ọlọ́run látòkè wá agbára mọ́ròmí robí mọ́ròbí ròmí mọ́ perí mi níbi mọ́ sọ̀rọ̀ mi láì yẹ bí o bá rí àmì ṣe àṣẹ agbára náà lórúkọ Jésù kó wọnú ayé rẹ lọ ògo ni fún orúkọ Olúwa ìwọ tó rí àmì ṣe ẹ̀dákẹ́dá tá a tinú obìnrin bí láyé tó ń lu ẹnu rẹ̀ láti fúrúgbìn ìbàjẹ́ nípa tiẹ̀ tó ń fúrúgbìn ìkorò sínú ayé rẹ sínú iṣẹ́ rẹ̀ tó ń fúrúgbìn ìdìbàjẹ́ sínú ìdílé rẹ sínú ìgbéyàwó rẹ mo pe ẹni tó ní ayé àti ọ̀run gbogbo irú ènìyàn bẹ́ẹ̀ kó fi wọ́n rúbọ ìṣẹ́gun fún ọ mi ò fẹ́ mọ̀ ọkùnrin ni àbóbìnrin bó ló ti jẹ́ sí ọ ẹ̀dákẹ́dá tó ń fi ẹnu rẹ̀ fúrúgbìn ìbànújẹ́ tó ń fẹnu rẹ̀ fúrúgbìn ìbàjẹ́ tó ń fi fúrúgbìn ìkorò tó ń fúrúgbìn ẹkún sínú ayé rẹ sínú iṣẹ́ rẹ sínú okòwò rẹ sínú ìgbéyàwó rẹ tí ń bọ̀ jẹ́ kiri lórúkọ Jésù gbogbo irú àwọn ènìyàn bẹ́ẹ̀ ni mo béèrè ìgbénijà Ọlọ́run lórúkọ Jésù kó fi wọ́n rúbọ ìṣẹ́gun fún ọ ògo ni fún orúkọ Olúwa gbogbo irúgbìn tá a ti fún sínú ayé rẹ ti ṣe irúgbìn òṣì irúgbìn àìsàn irúgbìn àmúbọ̀n rere èyí tí ọ̀tá fún sínú ayé rẹ ẹ̀mí mímọ́ fi náà run dànù lórúkọ Jésù ẹ̀mí mímọ́ fi náà run wọ́n dànù èyí tá a fún sínú ayé ọkọ rẹ gbogbo irúgbìn òkúta tá a fún sínú iṣẹ́ rẹ gbogbo orúgbìn ibi tá a fún sínú ṣọ́ọ̀bù ẹ tá a fún sínú ìgbéyàwó rẹ tó fi dòórùn sọ́kọ rẹ tíyàwó rí o fi tẹ ọlọ́run mọ́ lórúkọ Jésù iná ọ̀rúnrún wọn dànù ògo ni fún orúkọ Olúwa nínú túbú àwọn alágbára ìdílé tó wà lórúkọ Jésù mo pín ogun ọ̀run tó mú Pétérù jáde nínú túbú Hẹ́rọ́dù lórúkọ Jésù kó mú ọ jáde lónìí nínú túbú tá a fojú mọ́kọlù gírí tá a pe ìṣẹ̀dá rẹ sí ẹ̀mí tí ń ṣe rere nínú ènìyàn tó ń sìnrú lọ́wọ́ nínú túbú ayé agbára ọ̀run pè é jáde àṣẹ ọ̀run pè é jáde nínú túbú ayé ó yá jáde kó o sì ṣe lórúkọ Jésù ni mo wí sẹ́ fún ìwọ tó rí àmì ṣe nínú túbú àwọn ajuni etí ọkọ rẹ wà etí ọmọ rẹ wà gbogbo ìwé tó kà àtiwé ẹ̀rí rẹ àti sátífíkẹ́ẹ̀tì rẹ ògo rẹ ó ń sìnrú nínú túbú nínú túbú tí ẹ̀mí ìṣerere rẹ wà tí ọkùnrin tinú wà tí ń ṣerere níbi tá a dé mọ́ tá a há mọ́ tá a dé mọ́ ìwà láàyè ọlọ́run ọwọ́ agbára ọlọ́run ó yá kó gbé e jáde lónìí kó fi ṣerere rò ẹ́ lọ́rùn ògo ni fún ọlọ́run wa kọ́kọ́rọ́ ògo tó ti bọ́ sọnù nínú ìdílé rẹ nínú ìran rẹ látọjọ́ tó ti pẹ́ lórúkọ jésù àánú ọlọ́run wárí fún ọ àánú ọlọ́run gbà fún ọ títóbi ọlọ́run gbà fún ọ ògo ni fún orúkọ olúwa lórúkọ jésù kristi ti násárẹ́tì mo wí nípa tiẹ̀ nínú ọ̀sẹ̀ yìí nínú oṣù yìí ọlọ́run nínú agbára rẹ̀ yóò sí ìṣúra rere sílẹ̀ fún ọ lórúkọ jésù ní àkókò rẹ̀ ní àkókò rẹ̀ ọ̀run yóò rọ̀jò ìbùkún sórí ayé rẹ sórí iṣẹ́ rẹ sínú ìdílé rẹ lórúkọ Jésù yóò bù sí iṣẹ́ ọwọ́ rẹ ò ní da aláìní nínú ohun rere wàá máa pọ̀ sí lórúkọ Jésù mo ní wàá máa pọ̀ sí gbọ́ eléyìí lórúkọ Jésù wàá máa wín ni ni ò ní ya atọrọ bó ti wù kórílẹ̀ èdè orí àánú Ọlọ́run yóò bùkún fún ọ ó dẹni ìbùkún a ó pè ọ́ lálábùkún fún lórúkọ Jésù wọn ó pè ọ́ lálábùkún fún ọlọ́run yóò ṣe rere fún ọ yóò gbé orí rẹ sókè yóò ràn ọ́ lọ́wọ́ yóò gbé ọ lékè nínú ohun gbogbo nínú rere gbogbo wàá máa lékè ṣáá ni ò ní dẹni ẹ̀yìn ibi ò ní bọ́ ọ gbọ́ orí ọ̀fẹ́ ńlá tó fi dúró nínú ọ̀rọ̀ ọlọ́run tó sì jọrọ̀ rẹ̀ tòró wípé bí ẹ̀yin bá fẹ́ tí ẹ bá gbọ́ràn orí ọ̀fẹ́ láti fetí sí ohùn rẹ̀ orí ọ̀fẹ́ láti gbọ́ràn orí ọ̀fẹ́ láti ṣèfẹ́ rẹ̀ kó lè bá jọrọ̀ ọlọ́run nínú oṣù yìí nínú ọ̀sẹ̀ yìí nínú oṣù yìí lórúkọ Jésù ọ̀run yọ̀ǹda rẹ̀ fún ọ gbogbo ọ̀sẹ̀ tí ń bẹ nínú oṣù yìí kò ní gbóná mọ́ ọ ọjọ́ tó wà nínú rẹ̀ kò ní gbóná mọ́ ọ lórúkọ Jésù ò ní rí dààmú ayé ò ní rí wàhálà ogun ò ní borí ẹ ọwọ́ tó bá kọwọ́ lòdì lórí ayé rẹ ọ̀run fi kú tú wọn ká ìmọ̀ ibi ènìyàn kò ní jọlé ọ lórí ayé rẹ kó wà lálàáfíà ilé rẹ kó wà lálàáfíà ò ní kàgbákò nínú ìrìn àjò òdí àrèmọ́bọ̀ ò bá wọn lọ lójú oorun ni lójú àlá ni lójú ayé ni lórúkọ Jésù Ọlọ́run yóò máa jà fún ọ ògo ni fún orúkọ Olúwa ògo ni fún orúkọ Olúwa Bíbélì wípé bó o bá lè fetí sí ohùn Olúwa Ọlọ́run rẹ orí ọ̀fẹ́ láti fetí sí àwọn ìtọ́ni rẹ̀ láti máa san ìdámẹ́wàá rẹ ní pípé láti jí olùṣe ọ̀rọ̀ Ọlọ́run láti jẹ́ ẹni tí ń gbàdúrà láìsinmi àti láìsàárẹ̀ ọlọ́run yóò yọ̀ǹda rẹ̀ fún ọ ó sì jọrọ̀ ọlọ́run ààbò ọlọ́run yóò dájú lórí rẹ̀ ògo ni fún orúkọ olúwa ògo ni fún orúkọ olúwa jésù kristi olúwa àti olùgbàlà wa àmín jẹ́ kí n sáré kà fún ẹ láti inú ìwé onísàm eh, orin dáfídì mo ka one hundred and twenty-eight psalm one hundred and twenty-eight nínú ìwé orin dáfídì ẹsẹ ìkíní yẹn náà sí iwájú díẹ̀ ó ní ìbùkún ni fún gbogbo ẹni tí ó bẹ̀rù olúwa tí ó sì rìn ní ọ̀nà rẹ̀ mo fi ìyọ́nú ọlọ́run bẹ̀ ọ́ kó o lè dẹni ìbùkún rìn ní ọ̀nà ọlọ́run ó ní ẹ béèrè ọ̀nà ìgbani kẹsì rìn níbẹ̀ ẹ rí ìsinmi fún ọkàn yín fáǹfààní ara rẹ ni bẹ́ẹ̀ ni kọ́lọ́n lè gbọ́ tiẹ̀ kó lè máa gbọ́ tiẹ̀ nínú ìwé wòlíì àìsáyà ó ní òpópó kan yóò wà níbí àti ọ̀nà kan a ó pè ní ọ̀nà ìwà mímọ́ rìn ní ọ̀nà ọlọ́run tí í ṣe ọ̀nà ìwà mímọ́ kọlọ́run kó o lè jẹ́ alábùkún fún nípa tẹ̀mí àti nípa tara ẹsẹ̀ kejì wípé ìwọ jẹ iṣẹ́ ọwọ́ rẹ ìbùkún ni fún ọ yóò sì dára fún ọ kó o tó lè jẹ sí ọwọ́ rẹ kó o tó dẹni ìbùkún kó o tó dára fún ọ kí ló ná ọ nítorí náà ni pé kó o bẹ̀rù ọlọ́run kó o sì rìn ní ọ̀nà rẹ̀ bẹ̀rù ọlọ́run kó o sì ṣe kíni kó o rìn ní ọ̀nà rẹ̀ wo àwọn ìlérí tó tẹ̀lé e. ó ní nítorí ìwọ jẹ́ iṣẹ́ ọwọ́ rẹ ìbùkún ni fún ọ yóò sì dára fún ọ ó tilẹ̀ wí pé obìnrin rẹ yóò dàbí àjàrà rere eléso púpọ̀ láàrin ilé rẹ àwọn ọmọ rẹ yóò sì dàbí igi ólífì yí tábìlì rẹ kà ó ní kíyèsí pé bẹ́ẹ̀ ni àbùkún fún ọkùnrin náà tí ó bẹ̀rù olúwa jọ̀ọ́ kí ìlérí àti májẹ̀mú yìí kó lè ṣẹ sí ọ lára rìn ní ìbẹ̀rù ọlọ́run fún ire rẹ ni fún ayọ̀ rẹ ni fún ìgbéga rẹ ni rìn ní ọ̀nà rẹ̀ ṣe ìfẹ́ rẹ̀ yóò sì dára fún ọ láyé yìí àti láyé tó ń bọ̀ má gbàgbé pé èrèdí tá a ṣe ń ṣe gbogbo nǹkan wọ̀nyí ohun tá a fẹ́ jẹ́ láyé nínú ọlọ́run ká lè ráyé gbé ní ìrọ̀rùn kọlọ́run lè tì wá lẹ́yìn káráyé ìrọ̀rùn ṣe ká sì tún rí ọ̀dọ̀ ọlọ́run dé sí ìdí tá a fi gbọ́dọ̀ rìn ní ọ̀nà ọlọ́run nìyẹn ká rìn ní ìbẹ̀rù ìbẹ̀rù ọlọ́run orí ọ̀fẹ́ láti ṣe ọlọ́run yóò yọ̀ǹda rẹ̀ fún ọ ilẹ̀kùn paradíṣe kò ní tì mí mi àti ẹ̀ ògo ni fún orúkọ olúwa bá mi pín àdúrà náà káàkiri pín fún gbogbo àwọn ènìyàn tí ń bẹ nínú kọ́ńtàtì ẹ bó o ti ń ṣe èrè ayé rẹ lórúkọ jésù yóò tẹ ọ lọ́wọ́ ògo ni fún ọlọ́run jésù olúwa wa. Ọlọ́run aláṣẹ ọba tí ṣe ọba tí ṣe rẹ̀ bẹ̀rẹ̀ tó ìbẹ̀rẹ̀ fẹsẹ̀ ọba tí ṣe rẹ̀ bẹ̀rẹ̀ tó ìbẹ̀rẹ̀ fẹsẹ̀. Má jẹ́ kọ́ mọ́ o. Má jẹ́ kọ́ mọ́ bẹ́ẹ̀ bí mo ṣe fún ọkùnrin sí lọ́rọ̀ rẹ̀. Orí náà. ìgbà rẹ la ṣe o. má jẹ́ káyé mọ̀ pé mi mo ṣe fún ọ kò sí lọ́rọ̀ rẹ torí náà la ṣe ń pè ọ́ lọ́lọ́run aláṣẹ.